Hello. ọmọ onílé ni. Adaba hmm? ṣé o sì. àní gbogbo bí mo ṣe sùn ara mi ń ṣe gìrìrì gìrìrì gìrìrì àwọn òkè ara mi bá ti ń ṣe báwọn ó yẹ kí n wádùn rẹ nù. ìtumọ̀. sọ̀rọ̀ mi ò yé ọ ni. kò yé mi. alára mi ń ṣe wọ̀nyí ń lé wọ̀nyí ni màá fi wò pé mo ti fẹ́ ní omi rúurú ó yẹ wá tù dábẹ́ àní kásẹ̀rẹ́ oge tí tọkọ-tìyàwó máa ń ṣe. ok mo ti ti gate mo dẹ̀ ti sọ kọ́kọ́rọ́ dànù. Ah, a ń dánú bí ọdún òbí lọ sọ kí ilé olúwa nù ọ̀dà kò burú lẹ́ńlẹ́rù lọ́lẹ́rù èmi mo ní ilé mi èmi mo sì ní kọ́kọ́rọ́ èmi mo ní géètì. ìjábọ̀ ilé ẹ̀kọ́ wọlé wájà kìíní. showing soon on Yoruba Movie Box.